tó mo kí ni nílé lóko níbi ògbó tí ẹ ti ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé àbọ̀sẹ̀dé yín náà rèé tẹ́síṣe ọ̀lẹ́pa tí ò kọ́ mọ̀ ọmọ bàbá ọlọ́pàá ó jábọ́ kò fọ ọmọ làbánsìn ẹ kẹ́bí mo ṣe máa ń sọ ẹ̀yìn èèyàn mi nílé ẹ wo ẹni kí ni mo tún gbé wá lónìí irọ́ pípa irọ́ pípa dára bí hmm, ẹ wo ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ pé wọ́n máa wá sí ìlú òyìnbó tí wọ́n bá wá délé wọ́n á ní èmi ni mo nígbà èmi ni mo láwo ọ̀pọ̀ ọkùnrin ló dẹ̀ yẹ pé tí ẹ bá rí irọ́ tí wọ́n pa fáwọn obìnrin báyìí wọ́n lè ní ìyá mi ló Belgium wọ́n lè ní bàbá àwọn ló cocoa house kí ló dé tó yẹ pé àwa ń pa irọ́ fún ara wa irọ́ kò lè gbé wa débi kankan ẹ̀ wọ́n ní òtítọ́ òun ló ń gbé ni lékè kí ló wá dé tí a ní máa sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ wo olú òyìnbó tí a wà yìí òṣìṣẹ́ ó dàbí ọ̀lẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ ó dàbí ẹni tí ò mọ̀ ṣe kí ló wá dé tó yẹ pé ìwọ̀nba tí a bá ṣe ká máa rawọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run kí ọlọ́run kí ó gbé ọwọ́ wa sókè kó bù sí fún wa ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló yẹ pé tí wọ́n bá ti wá padà délùú wa nàìjíríà irọ́ ńlá báyìí ni wọ́n máa máa pa àwọn ẹlòmíì tiẹ̀ wà ní ìlú wa náà tó jẹ́ pé wọ́n tún máa sọ pé àwọn tó wà ń bíbáyìí pé ìwọ ṣe gbá ìwọ ṣàwo ìwọ mọ́ wá kí ràn ẹ́ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n bá fi owó ránṣẹ́ tán á ná owó wọn àwa di pé wọ́n yí wọn báyìí wọ́n yí wọn po síporo wọ́n yí wọn síbẹ̀ kí ló wá dé tó yẹ pé irọ́ pípa a ò mọ̀jú irọ́ pípa lọ ẹ́ ẹ yé jẹ́ kí a máa tan ara wa jẹ wọ́n ní ṣe bí o ti mọ́kọ́ ẹlẹ́wà ṣàpọ́n tó ẹ̀yìn èèyàn mi nílé ẹ̀ wọ́n ní irọ́ pípa ò dáa kò gbéyàn débì kankan òtítọ́ òun ní gbéni lékè tó ẹ̀yìn èèyàn mi nílé ẹ jẹ́ ká tún ìwà ara wa ṣe ẹ jẹ́ ká sọ òtítọ́ nítorí pé òtítọ́ ó lè gbéyàn lékè òtítọ́ òun ló ń gbé ni dépò àgbà òtítọ́ òun ní sọ ní di ẹni gíga tó yóò ṣèṣe fún gbogbo wa ẹ eléyìí wá láti ọwọ́ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín abọ́sẹ̀dé ẹ̀yìn èèyàn mi nílé mo ní ẹ máa pàdé mi lórí www.rootradiolove.com ní gbogbo ọjọ́ thursday ní dédé aago mẹ́rin àbọ̀ ọ̀sán àti tí ṣe aago mẹ́sàn-án àbọ̀ tìlú nàìjíríà agogo mẹ́sàn-án àbọ̀ tìlú london aago mẹ́wàá àbọ̀ ti spain tó bákan náà ẹ pàdé mi lórí fàájì làwà on road radio ní gbogbo ọjọ́ Jímọ̀ tí í ṣe Friday ní aago méjìlá ọ̀sán tí í ṣe aago márùn-ún ìrọ̀lẹ́ tìlú Nàìjíríà àti ìlú London bákan náà aago mẹ́fà tìlú Spain bákan náà ẹ pàdé mi lórí rootradiolove.com ní gbogbo ọjọ́ sátidé lórí ètò yìí ètò wa ọ̀rọ̀ ṣùnùkù ní dédé aago méjìlá àbọ̀ ọ̀sán ti lo amẹ́ríkà ń bí aago márùn-ún rọ̀lẹ́ ti lo london àti lo nàìjíríà aago mẹ́fà rọ̀lẹ́ ti lo spain tó ẹ̀yin èèyàn mi nílé ẹ̀ mo yóò dà ní bàjẹ́ www.rootsradiolove.com àwa làgbà mo láwa lálára lágbára látúndì aláràgbà yìí dá ẹyẹ méjì kì í jáṣà Roots Radio Love náà ni àbọ̀sẹ̀dé yìí náà rí tẹ̀síṣẹ́ lẹ́pà tí ò kọ́ mọ̀ see you love you bye.